وبركاته ẹ̀yọ́ máa yára nílé ẹ̀sìn wa alìhàyàtò àbàdíyà wọ́n ni káwà sọ̀rọ̀ nípa alìhàyàtò àbàdíyà alìjẹ́nà tún wá àmàdùwà àtọ̀ríkù ilẹ̀ alìjẹ́nà àwọn kan olè yọ́ máa ṣe tí yóò fi wà alìjẹ́nà ṣẹ́rí gbogbo tí èèmà tọ̀rọ̀ ní ayé ọ̀pọ̀ rẹ̀ pẹ̀tẹ̀ tọ́bá ti fẹ́ ṣàdúwà lóòrùn ni o òjò ń rọ̀ ni o láàrin mi kọ́ ọmọ sí wọ́n pẹ̀rún ni o lẹ́yìn alásàdéjọ jímọ̀ ni o èyàn wá jọ àràfá ni o èyàn tí wọ́n fún ni o gbogbo ògbà tọ́bá ti fẹ́ ṣàdúwà láyé rẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ kan lọ́dọ̀ ọlọ́run wọ́n ti fi mi lẹ́yìn ẹ̀ma àwọn abẹ́lọ́run ọlọ́mọṣẹ́ àlìjẹ́nà náà léwọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo wa bá ṣe wáyé ẹgẹ́ bí ọ̀rọ̀ tí mo bá lẹ́nu àwọn àlùfáà tí wọ́n bá ní sọ̀rọ̀ lọ́wọ́ ó dà ní pé alimautu láàmà farra minhu ikú ikú kò sí tí ẹ̀fẹ́ sá lọ tí òfin ní kú kò sí tí ẹ̀fẹ́ ní tọ́fẹ́ dà tí òfin ní kú kò sí bẹ́ẹ̀ sí òkú ni ò ní òun náà lẹ́gbọ́n dákú ẹni dákú nìkan ni òní kú ikú kan padà sí kí ni yọ padà kú mọ́lẹ́kùn mọ́tí náà kú yọ wà ṣẹ́kù ẹni tó dákú náà fi ní májá àrin ìwà àti ọlọ́run ọba tó dákú mọ́jọ sí kí ni mọ́jọ ọba jẹ́ wọ́tàwọ́kàlẹ̀ alẹ́lẹ́ hajji lẹ́dí láyàmù ẹni tí èkú nìkan kò sẹ́nìkan tó lè ràn ọ́ lọ́wọ́ kò sẹ́nìkan tó lè fún ọ lẹ́yìn ọlọ́run àlàáhìrà tá lọ àlìjánà yẹn kò sí lọ́wọ́ ẹnìkankan fọ́yà kò sí lọ́wọ́ anábíwa Muhammad sallallahu alaihi wasallam àdínà àdúrà tá nábi mọ̀sí aláwọ̀ ilẹ̀ àsálùkọ̀ àlìjánà tàwọn ma qarraba ilayha min qawlin aw amal alájà wọn gbẹ̀lọ́ gbọ́lọ́wọ́ dákùn fèmínà sáti jẹ́ka sallallahu alaihi wasallam ìbọ̀rọ̀ wá rí báyìí jẹ́ máa gbogbo àwọn alọ́lẹ̀ àwọn ṣẹ́wù láti ìtàbí wà jẹ́nà sẹ́rí àlìjẹ́nà yìí dáàrù na'im ilé ìkẹ́ni dáàrù salam ilé àlàáfíà ni dáàrù rahma ilé ìkẹ́ni tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá ti wọ́ bẹ̀ èèyàn lè jáde ma àádá aláhùn lè mọ̀tẹ́fí na fọ́kọ̀t àwọn tó bẹ̀rù ọlọ́wọ́n bá nìkan lọ́wọ́n bá aláàtí fàálẹ̀sẹ̀ kalẹ̀ fún àlìjẹ́nà yìí kó lè kọ̀t wọ́n ti dá ó sì wà ilẹ̀ bóòrùn bá fún ìgbogbo asáré káàkiri ànábì ní atẹ́gùn díẹ̀ lọ́kàn ara fẹ́ láti inú náà jahannama nísàlẹ̀ atẹ́gùn ọlọ́fẹ́ sí ayé jẹ́rí aljanna dáwí yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oníwà fi sàmà rizqukum wa ma tu'adun òkè ní àrísìkì yìí wà òkè ní wọ́n ti ń pàṣẹ àrísìkì ní tí wọ́n tàbí òfin yìí yẹn ìgbé wọn fún ìtẹ́ bá ṣe lọ́n ní jáde jẹ́nà kọ fi sàmà ọlọ́run bá ní sàmà lọ́wà wa ma tu'adun nínú ayàtaka ìlàpàdàrà áwù nẹ́sìlẹ̀tàn ọkọ̀rọ̀ inda sidratul muntaha inda jannatul mahwa nígbà anábì lọ sókè aláwọ̀ bá ní a ti ha anábì rí anábì rí kí lórí jannatul mahwa àti janna ibùdé sí gbogbo àwọn ẹni rẹ̀ kọ́lọ̀hún kọ́wọ́ sàjáwà náà lága ń bẹ̀ ọlọ́njẹ́ á níbẹ̀ bí ń bẹ̀ ọlọ́njẹ́ á láyé ń bẹ̀ ọlọ́njẹ́ á nílé ń bẹ̀ pẹ̀lágbára ọlọ́run ọba wa ọlọ́run wa ni wọ́n sáré ọ̀hún ilé amọ́kẹ́sọ̀rọ̀ ti mọ̀rọ̀ bí kùnwọ̀ jẹ́nà ọlọ́run ẹ̀ sáré bẹ́ẹ̀sẹ̀ wà jẹ́nà ẹ̀ sáré bẹ́ẹ̀sẹ̀ láforíjì ẹ̀ sáré bẹ́ẹ̀sẹ̀ wà jẹ́nà àríkò ha ní ẹ̀bù rẹ̀ samáwájú wà láàrù ní ọ̀pẹ̀ ju samá àti ilẹ̀ lọ ẹ̀bù rẹ̀ orú rẹ̀ wọ́n kọ́ ẹ̀bù nìkan lọ́dọ̀ dàpọ̀ nígbà wọn ní ẹ̀fúnfún ju samá àti ilẹ̀ lọ bẹ́ẹ̀ bó wọn ní orú rẹ̀ sí kí ni bó ló ṣe rí ọwọ́ ní ọyẹ̀ dá sí lè mú tẹ̀kínà àpáàdìsẹ̀ kalà àti dá fáwọn olùbẹ̀rù ọlọ́run wọ́n ìgbà tí fílù máa dín ní mọ̀bùnú yóò lè majhul ìtumọ̀ ni pé ọlọ́run ọba Allah ti dá àlìjánà ti wà tó ṣe jẹ́ pé ìtọ́lọ̀ kó síbẹ̀ tẹkinọ́lọ́dì èkó lè débẹ̀ tó fi jẹ́ pé ìtọ́lọ̀ ọba pèsè síbẹ̀ máa láàáyìn ọ̀rọ̀ àṣòjú kan ò rírí wọ̀lá oòrùn sẹ́mì àti etí kan gbọ́rọ̀ ìnáàrí wọ̀lá kọ́tàlá fi kọ́lẹ̀ bí ọṣọ̀rẹ̀ kọ́t kò sẹ́nìkan tó ronú níbi ìgbádùn rẹ̀ rí ìgbádùn tó wà náà ẹ̀kọ́ tẹ̀lé iman ẹ̀yọ́ máa yá mi àwọn tó jẹ́ ahlul janna wọ́n wà nínú dẹ̀ra inna al-abrara lafi na'im ala al-ara'iki yanzurun ọlọ́wọ́n bá ní àfún alága tí wọ́n jòkó lẹ̀ wọ́n fi rọ̀gbọ̀gbù tó mọ̀ gbádùn bẹ́ẹ̀ wọ́n mọ̀ gbádùn bẹ́ẹ̀ anábì nínú ahlul janna àwọn ọmọ aljanna ya'kulun fiha wọ́n máa jẹ wọ́n wọn ò ní ha kẹlẹ̀ bẹ́ẹ̀ wala yabulun wọn ò ní tọ̀ kò ṣe tọ́lẹ̀tì láti jẹ́nà kò ṣe bí atọ́s wọ́lá yàtàdọ́ wọ́tú mú ní yàgbẹ́ wọ́lá yàna mú mú ní sùn wàhálà ní mamú yàn sùn ní ìbáṣẹ wàhálà lọ èyàn wà sùn àmọ́ láti jẹ́nà jọmá oye nígbàtà wà tó ṣe wàhálà kọlọ fẹ́sùn fún àkàyàjú rẹ̀ náà Allahu akbar kọlọ mọ́sá ìsàwọn náà sínú wọn gbogbo ìjẹta bá ti ṣe pátá oye òógùn ni ọmọ já òógùn ni ọkọ̀ wárùn bí alìmẹ́sìkì kò sí àǹtọ̀ kò sáyé ẹgbẹ́ wọ́ískáwọ́nà fi ha káàsàn káàna ní zájú asán jẹbílá ọlọ́wọ́ bá ní a máa fún aláwọn omi eríṣìíríṣìí mú a ti fò papọ̀ pẹ̀lú sẹ̀jẹ̀bí sẹ̀jẹ̀bí náà fẹ́ látàlẹ̀ jíjà ó yàtọ̀ sí jíjà ìtawàrí owó kọ́ lè jọra wọn gbogbo ní mọ́mẹ́lá ìjẹ́nà tọ́lọ̀ bá lónìí kọ́ọ̀pù ni ó bẹ́ẹ̀dì ni ó kílò ni ó ẹ̀ẹ́ sẹ̀jẹ̀bí ni ó

àwà yọnú sí tí ọlọ́wọ́ bá ṣe fún wa fi jannatin aliya láà tẹ́sìmà òfíhá láàfíyà ọlọ́wọ́ bá ní àníkòpò púpọ̀ ọmọ rẹ̀ kú ẹ̀yà rẹ̀ kú ẹnìkan lásìdẹ́ntì ẹnìkan mọ́tò gba ọ̀rẹ́ nìkan má ẹnìkan ìbànújẹ́ òsì lálìsẹ́nà ẹ̀níkòpò púpọ̀ nítorí àsìkò wa tàbáníkà márùn-ún ìyàn jẹ́nà ọjọ́ lọ́mọ́ ọlọ́ àwọn sẹ́wò láti láti wọ àlìjánà ọlọ́ni fi àṣòro pàdù fún wa àwọn bẹ́ẹ̀dì oríṣiríṣi àwọn bẹ́ẹ̀dì tẹ́ẹ̀rírí ó wà ń bẹ̀ wọ́n àtọwàbọ̀ mọ̀ọ́dọ́ àwọn kọ́ọ̀pù tí wọ́n tò kalẹ̀ tí wọ́n lé kalẹ̀ ẹ̀rírú ẹ̀rí ẹ̀mù lọ́wọ́ ẹ̀mà tó máa wò pé sí kọ́ọ̀pù náà sì lélẹ̀ wọ́n na máa ríkù mọ̀sùlùfà ní ayé àfihàn ọlọ́wọ́n bá ní òun ó fún láwọn bẹ́ẹ̀dì tẹ́mà fi sùn àtàwọn pílò àwọn pílò àwọn pílò tẹ́ẹ̀fì nílé tẹ́ẹ̀mà tún yẹ̀ òpin ṣé pílò náà lè wọ́n sàrá bí ìmọ̀ bùsùlùfà ọlọ́wọ́n bá àwọlọ́wọ́n àtàwọn àtàwọn akàwọn dání wájá alìnàhún na àbùkára aṣèwọ́n lẹ́ni tọ́kùnrin kankan òṣùmárì a tàílọ́lá gbogbo ẹ̀yìn olùgbàgbódodo ọrùbani àwọn tàwí yìí àà wọ́n nífẹ̀ẹ́ dénúdénú obìnrin tí gbogbo wọn kọ́lọmọ́sọ̀wá lọ́mọ náà ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa kò sí oòrùn láti jẹ́nà oòrùn kò sóòrùn bẹ̀ ipé oòrùn pa wá ọlọ́wọ́n bá ní láyàrá ọ̀nà pé àṣàmsán wọ́n lè àzámọ̀ àríyà oòrùn kò sóòrùn láti jẹ́nà gbogbo kùrù sẹ́ ọlá àzámọ̀ àríyà bẹ́ẹ̀ ni èyí tó wá gàdì nínú àwọn ìkẹ́ tó wà nílẹ̀ tẹ́nà òun náà ni rúyẹ́ tó láà òun náà ni pé a tàn ní ọlọ́gbà aláàtà ń ṣe láti jẹ́ ìtaàrí tàǹjẹ̀ ráhùn ẹni bá ṣiṣẹ́ ṣe lọ́wọ́ ìwà tẹ́nà yóò rí ọlọ́ nílé ayé ń bí kọ̀ṣẹ́nì kan tó rọ̀ lọ àbẹ́ tí bá rí dìkú nílé ayé ìbáwà yìí kọ̀ṣẹ́nì kan tó rí ọlọ́ ìnáàdọ́rọ̀ ìlàrọ̀ fi hàn náà níjọ́ ìkẹ́mọ̀lẹ̀ yẹn ní fàásí wípé gbogbo ojú tó bá ṣe ọlọ́run yóò tutù yóò sì rí ọlọ́run ẹ̀rí láyé náà wà yìí láti lè kò làbùsọ́rú wọ́n wá lórí lè kò làbùsọ́rọ́ wọ́n wọ́n tẹ̀sí fún lọ́pàá bíi kò sẹ́nìkà tó rí ọlọ́run bá nílé ayé àbáwọn kẹfẹ̀rí tí wọ́n sin lọ́run àwọn onírọ́lọ́run láyé fún ní kò ní rí àmẹ́tọ́sí náà ọba àdẹ́bì ní ẹ̀rí ọlọ́ọba ayé tàtàràwọ́n lọ́pàákùn èyí kàbá tàràwọ́n ilẹ̀kàlbáṣẹ̀ bẹ́ẹ̀ sí rí òtùpá láàtùdọ̀ mún fẹ́jẹ́ pé gbogbo alámàárí ọ̀sẹ́nìkan tí ó pẹ̀lú àpẹjẹ́ mi náà rí ẹjẹ́ mi náà rí bẹ́ẹ̀ sí rí gbogbo yàmà ọlọ́ọba tẹ́nìkan ní ọlọ́run kọmọ́sà ìwọ́lá àmì kọmọ́sà ìpàwọ́ náà sínú àwọn tó rí ọlọ́run òun náà lọ́gbà jù nínú ìdára tó wà nínú àlùjánnà ṣẹwàlá jẹ́nà táwí yìí èyàn lè wọ́ pẹ̀lú iṣẹ́ nìkan èyàn lè wọ́ pẹ̀lú iṣẹ́ nìkan wípé mo ti kírun mo ti gbàwẹ̀ mo ní mánì mo ti wá ń sin lọ́run ẹ̀rọ mi èyí tó ṣe sàárà èyí tọrẹ kí ìwà gbára lè pé àlùjánnà dóde ọ̀ràn yẹn ni èyàn wà lè jẹ́nà pẹ̀lú àánú ọlọ́run lẹ́yìn iṣẹ́ tó bá ṣiṣẹ́ náà ó sì máa bèèrè àánú ọlọ́run àwọn sàhábà wọ́n kúkú lọ lè bá nẹ́bọ̀ Muhammad sallallahu nígbà nábìnrin ni wọ́n bá wọn sọ̀rọ̀ adábìnrin láàyè lè kúrò lè jàdáta ààbò mẹ́kùn èmi gan olè wà jẹ́ nàgbẹ̀lú iṣẹ́ èmi nìkan ilẹ̀ ayẹ́ dàgbà mọ́dà ní aláhùn bẹ̀rẹ̀ àmàtì nínú hùwà pọ̀tù àti kí ọlọ́wọ́ bá aláà kó fi àánú rẹ̀ kún fún mi kó sì dá lọ́lá pẹ̀lú àlùjánnà táànà ọlọ́wọ́ bá kún fẹ́ fún yàn èyí ó lè wọ àlùjánnà ìdáǹgbọ́ inú náà àdíṣì yẹn ni sẹ́yìn lè wá máa béèrè kò fẹ́ rẹ̀ náà ni ò jí ó rí iṣẹ́ àdìjẹ́nà sí ẹjọ́lọ̀ bá fẹ́ sàánú lóòkùn níṣẹ́ àdìjẹ́nà sí wọ́n ní gbogbo ẹ̀tọ́ bá ṣiṣẹ́ ó sì kí iṣẹ́ yìí kọ́kọ̀ tó kọ́dá tó tọ́bá jẹ́ pé iṣẹ́ yìí nìkan ló ṣe tọ́wá gbára lé iṣẹ́ òun tó lù àánú ọlọ́run kò wọ́n ní kò níwà àdìjẹ́nà wọ́n ní ẹni tọ́wá jẹ́ pé òun ti kò ṣiṣẹ́ ọwá gbára lé àánú ọlọ́run wọ́n ní kò níwà àdìjẹ́nà ẹ̀dìjọ́ wà ní jẹ́nà lẹ́gbẹ́ jẹ́ pé ó ṣiṣẹ́ ó wá béèrè àánú ọlọ́nkún kọwa máa kọmọ wá sọ pé àánú pọ̀ dàfúrò rahim ni tàbá jáde láyé èyí tẹ́ ìkírùn gan ó lè sọ yín síná èmi tí ìkírùn gan ó lè sọ bí sínú àdìjánà ẹ máa kógbọ́ púpọ̀ yẹn bó lọ sọ wọ́n ọgbọ́n tó lọ́wọ́ bá aláwìn ó ní wàhóró rẹ̀ yìí ọlọ́wọ́ bá ní àáfún ọláwọn obìnrin àwọn òrò ẹni àwọn tójú wọ́n fẹ̀ ojú wọ́n fẹ̀ ojú obìnrin tó bá fẹ̀ dáadáa ìmọ̀ yá yìí ọlọ́run wà òrò ẹ̀yìn látara àì ọlọ́run bá ní àwọn obìnrin tá wí yìí káàkọ̀ tó lè lóòlò mọ̀túnùn wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí nǹkan àwọn olè èdè kọ́ọ̀sù ọlọ́wọ́ bá ní àmọ́ jáde nígbàtà bá mú oyé àlúkúlù nǹkan tó yá ìsàmú jáde nínú omi ọlọ́ni ní ó sì rí nìyẹn jàzá àbìmà kàánú ìyá àmàlù ibi àlọ́ nìyẹn jàzá bíbà káàrù ìyá àmàlù ọlọ́run bá ní àwọn obìnrin ta fún wọn àti gbogbo àwọn ìjẹ̀lá ta ṣe fún wọn yẹn kọ́ máa jẹ́ ẹ̀san lérí tí wọ́n ṣe kí ni ìdí wọ́n ṣe ọ̀wà ṣiṣẹ́ ọlọ́ọ̀fẹ́ wà ìjẹ́nà ẹjẹ́ wà ìjẹ́nà ṣe wàhálà ọlọ́ọ̀bá ni olùkúrò ìjẹ́nà tàbí ma kún tó ń tààmàlù ọlọ́ọ̀bá ni ẹmọ wà ìjẹ́nà lọ ọmọ wà ìjẹ́nà lọ ìmá kún tó ń tààmàlù pẹ̀lú iṣẹ́ tẹ́ ṣe kí ni pẹ̀lú iṣẹ́ tẹ́ ṣe ìgbà tẹ́ wà

فجزاؤهم àwọn ti bí máa ṣọ́bàrú jannata wa harira àríjánà tí wọ́n wọ̀ lọ yẹn ẹ̀sán sùúrù tí wọ́n ti kíni tí wọ́n ti tọ́ sáàtì sùúrù àbá àti sùúrù tọ́ bá ti ṣe sùúrù ó lè wà lìjánà tọ́lọ́n sọ pé àwọn tán wà lìjánà ẹ̀sán lérí sùúrù lòun bá lìjánà tó fún wọn àtọ́bùrú alẹ́sọ́ à ibi alọ́ ni ẹ̀ wọ́n kò fẹ́ wà lìjánà ma tẹ̀lé ẹ̀ṣẹ́ ọlọ́run ọwà sọ̀sùrù lérí ẹ̀ torí ó nira ẹ̀ṣẹ́ ọlọ́run nira especially lásìkò tàwà lẹ́yìn náà sọ́bùrù àdìmáṣíyá ọmọ ṣe sùúrù kó dára rẹ̀ gbà kúrò lọ́wọ́ kọ́ bá tí ọ àfidárí láìlú mọ́lìmá ọ̀hún wá ṣe sùúrù lérí àwọn àṣẹ́wò tá a fi kọ mọ́ pé yọ kàn láyé ó lè fi kọ́ sọ́dọ̀ ẹnìkankan lẹ́nìkan ló fi kàn ọ́ nítorí wá ti ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí rẹ nítorí wà nù kádàrá rẹ ká tó dá sọ́mà sílẹ̀ nìyẹn nítorí ọba ṣe nínú kádàrá kò ní ṣẹlẹ̀ tó fi jáde láyé tó bá ti wá ìlà ó nira kábọ́lọ́ dúró ó nira a ojú ni kó lè bá wà nìjẹ́nà lèyí máa gbèsà lèyí máa nà fáà lè sọ kọ́ gbọ́rọ̀ ọba aláàgbọ́ kọ́ mọ́bà kàmí gbọ́ kẹ́lẹ̀ máa gbọ́ fún ọgbẹ́ àbá eré ọkọ̀ ọlọ́la láago méje ó sì dáago méje ó kù sọ́jú méjì eré bẹ̀rẹ̀ sí ohun ọ gbàdágo méje ó ti gbé eré tí ṣe kí ni ètò fọ kọ́wọ́n ọkàn sọ bẹ́ẹ̀ ni ó ti wà náà kọ́lẹ̀ pé ó ṣe kí lórí ọkọ̀ mi mẹ́já ma bá nǹkan mẹ́lọ ẹbá alábá sámọ́ wá èrí fífọ́ yọ ṣẹlẹ̀ pẹ̀lú ohun tó ń sọ yẹn ó ti wà náà kọ́lẹ̀ tọ́lọ́ ń kọ kọ́lẹ̀ tó dábì ìwọ ni wọ́n ń gbọ́dọ̀ màdìjá náà ó fi gbogbo ọ̀rọ̀ rẹ kọ́ sọ́dọ̀ ọlọ́run ó fi gbogbo àlámọ̀rin rẹ kọ́ sọ́dọ̀ ọlọ́run ibi tó ṣẹlẹ̀ yìí fúnlá ìṣèbàná ìṣà àmọ̀kátàbà láwùlẹ̀dà bọ́lọ̀ ti fẹ́ ni ah tọ́bọ́ ti mímọ́ nìyẹn ó yàtọ̀ láàrin ẹbí ó yàtọ̀ láàrin àwọn ọ̀rẹ́ ó yàtọ̀ láàrin àwọn àdúgbò òun ni ah ó ti kẹ́sùn

ó ní máa bá wọn dájú súnnà ìgbé súnnà sí ẹ̀sùn pé pẹ̀lú súnnà láti lẹ́ pé náà náà ìgbé ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ṣe ẹgbọ́n wọn ní súnnà fún ilé ìnáà mọ́ ní súnnà nítorí pé èyí tàn bá yí láwùjọ wa lè nìkọ́lọ̀ sánú wa ẹnu ní àkàrí àfẹ́ràn ní súnnà ni kò sí súnnà lára ẹ̀ látara ìkéwú yanjú wọ́n gba súnnà gbọ́ wọ́n màláíkà ti yọ màláíkà wọ́n wà òjíṣẹ́ ọlọ́run ni nínú ẹ̀mí jẹjẹ kìyàmù kìyàmù tó bá fẹ́ ṣe kìyàmù olùkọ́dà ọwọ́ pàkádà bá ṣe ya pláàmì rẹ̀ ọgbàgbọ́ yìí èyí tí ń inú jẹ́ ọwọ́ gbogbo ẹ̀pátá àtọ̀dọ̀ ọlọ́run ti kiri ló ti wá nígbà náà ló tẹ́ bọ́ọ̀bà àdìjẹ́ náà ọya táàbá sọ nǹkan mìíràn lẹ́yìn tí mú ìyàwó àdìjẹ́ náà ilé ìdáwájú òkú ti sáàlẹ̀ yẹn díẹ̀ nínú àlè ìmọ̀nù bí láì nìkan ọmọ ya mọ́sọ̀gùn máa wò mọ́sọ̀gùn mọ́sọ̀gùn sórí nǹkan fẹ́ gògùn ó ṣe ọlọ́run ni máa ń ṣe ọlọ́run ni máa ń ṣe kí ni ọba ní ìdí àrísìkí wọ́n lọ lè bá ìtọ́lọ̀mdá ọba adé ìlànà ìwọlẹ̀ tẹ́gẹ́ ni kọlọ̀ lè bá béèrè lọ́wọ́ rẹ̀ owó pọ̀ lọ́wọ́ ẹ̀ owó pọ̀ ní ọlọ́run ó ní wọ̀yẹ́ ló sùkú máa ń yẹ̀ṣọ́ àbùdó gẹ́rẹ́ ìsà ọlọ́run bá ní àyà owó lu ẹlòmí òun náà nípa yẹ́ tóun níma ọlọ́run ní yìí fi ló máa ń yẹ̀ṣọ́ òfin rahmati ọlọ́run ní ẹ̀tọ́ sínú kan ìkan e ọlọ́jọba sẹ́ríwọ̀ agbára àwọn ológun ẹ̀rọ nọ́mbà gbogbológun òkúrọ́ ẹni tí lóògùn náà rárọ́ gbogbo tọ́ọ̀nà tó fi jáde láyé ọwà lọ́wọ́ lọ ọwà ya kan mílìkì tó mílìkì ẹ̀ lè mú ẹ̀ tọba ti nígbàgbọ́ yẹ wípé ìjọba jẹ́ tèmi ọlọ́run bá aláwọ̀ fún mi tí ọba ti fún kìí ṣe tèmi ní ẹ̀mí ìrọ̀ balẹ̀ o wà látà bá kàkí yẹn yímọ́ nínú ojú o ọlọ́run bá bùn yẹn ní ìmáà ló ti bùn yẹn ní gbogbo kan torí kó ti dọ̀rẹ́ ọlọ́run ìmáà nìyí ẹmẹ́jọ bọ́ mọ́kànlá lẹ́nu fún ìrẹ́yìn ọlọ́run wọ́n wà ní ìtìjẹ́ lọ́dọ̀ kankanlẹ́ akọ̀ṣàdúà wọ́n bá wọn sọ̀gùn owó wọ́n bá wọn sọ̀gùn tájà wọ́n bá wọn wẹ̀gbẹ́ àṣẹ́ mọ́bà wọn ṣe opc mọ́bà wọn ṣe awo mọ́bà wọn lọ́wọ́ nínú ọ̀sẹ̀ wíwẹ̀ bẹ́ẹ̀rẹ́ títí gbà pé ọlọ́wọ́n bá rẹ̀ òun lọ dá ọ ìtọ́ fẹ́ ọ wà lọ́wọ́ ẹ̀ òun náà sì dé pè mí ní fún yín ọ̀kọ́dọ̀ ọkùnkùn gan ó ní ẹsẹ̀dì blàkù ọlọ́dẹ ọdún ìrìn tẹ́bá ti fẹ́ ẹsẹ̀dì blàkù nígbà inú ogbè wà bí <laughs> ogbè wà nínú àjọ́ wa ta'ala yọ́wọ́ àbẹ́lọ́kàbalẹ̀ ní ayé

Ọlọ́run bá fẹ́ fìyà jẹ́, yóò kàn fìyà jẹ́ lérí iṣẹ́ ẹkún tó ṣe ìyọ́ padà wà jẹ́ náà, ó wá sí wọ́lọ́ Ọlọ́run tó jì. Ọlọ́run bá fẹ́ rí jì yóò jẹ́ níyà iṣẹ́ ẹkún mi tó ṣe, yàtọ̀ sí ẹbọ, yóò padà wá parí sínú àlìjẹ́nà. Ọlọ́run mọ́jà wọ náà tó wà àlìjẹ́nà. Alákọ̀ọ́kọ́ ni ìmánu bìlà, lọ́lẹ̀ tí ó mánu rẹ̀ ṣe, wọ́n bàbá ní kankan sí ọ́ kádàrà ní ṣe kíni, kádàrà ní ṣiṣẹ́. Ètò bá tó mọ́ ee dúpẹ́ èyí tó bá pọ̀ lójẹ́ tó pọ̀ lẹ́kún pé ọlọ́run ọlọ́run sì yí padà fún ẹlẹ́ẹ̀kejì ka ti bá o sunna ka kàtẹ̀ra mọ́ sunna kàtì ahlu sunna ahlu sunna yìí ṣe ẹgbẹ́ tí èèyàn máa ń wọ̀ tí wọ́n fún yẹn nọ́mbà àbí tí wọ́n fún yẹn ní káàdì òun àti ẹgbẹ́ ẹ

àfẹ́kọ̀ ìṣẹ́ muslim tó bá gbà aláàtọ̀gbà mọ́mù gbọ́ aláàtọ̀gbà gbọ́ gbà náà lálàyé rọ̀ mọ́mọ̀tì tó fi jẹ́ pé àtàwí ìwọ̀n ìjìbá rúkùnù ní àríkàrí islam rúkùnù wọ̀dísùn láyé lẹ́gbẹ̀ẹ́sà ẹyọ kaná méjèèjì nítorí wọn máa yóò tẹ́ ẹ̀rọ sólá fọ́kọ́ àtọ́ Allah ẹni bá tẹ̀lé àtìnábì ọlọ́wọ́ bá ní dídí ń tẹ̀lé mi náà nìyẹn ẹni bá tẹ̀lé àtìnábì yóò ṣe kí ni dídí ń tẹ̀lé mi ènìyàn lọ ẹ̀yọ́ alẹ́dùwá ni kúlù ó mọ̀tí yẹ̀ dìkòlù náà lùjọ́nà gbogbo ìjọ mi pátá ni wọ́n wà lùjọ́nà gbogbo ìjọ mi ilá mọ̀nà àbá àfẹ́ntọ́bá ní òun ọ̀wọ̀ kọlu ya rasulullah wọ́n mọ̀ yá àbá wọ́n ni wòtíṣẹ́ ọlọ́run tani wọ́n á gbọ́wọ́ ọ̀wọ̀ adábìnrin mọ́nà àbọ̀ àdé dákàlẹ̀ jẹ́nà wọ́n mọ̀ àṣọ ní fàkọ̀dé àbá ẹni bá tẹ̀lé súnnà mi náà ní wà lùjọ́nà

suna ló ní akọ́mọ àbúrò wá yáya ẹgbẹ́ náà kọ́mọ nípa sọ́pàdé rí àbí bàbá tó suna ló ní ká jẹ́ kí ni látara àyáṣe ọwá lọ gbà suna gbọ́ sọ́pàá gbà suna gbọ́dọ̀ wọ́n mọ̀ kí ni lọ́nà suna ẹ̀sùn sí láì شيخ السنة شيخ البربهاري وقواني الإسلام هو السنة والسنة هي الإسلام رحمه الله تعالى رحمة واسعة أيما يا إداكم ilé ayé ti ó ti ń lòpin àwọn tó bá fi ṣe súnnà àwọn nìkan ní ọ̀kí àjòjì nílé ayé àwọn ìyàwó yín ẹjọ́ ọmọ ṣe súnnà àwọn ọkọ yín ẹjọ́ máa ṣe súnà àwọn ọmọ yín ẹjọ́ máa ṣe súnà ẹta àwọn papọ̀ máwọn tí wọ́n ń ṣe súnà kò sí àbáyọ kan kò sẹ́nìkan ló lè jèrè ọmọ tó lè jèrè ìyàwó tó lè jèrè ọkọ láì sí gbogbo gbogbo yẹn wọnú súnà súnà ní mọ́lá ilé ìdíyà tó bá ti wọ súnà tó bá ti wọnú súnà onígbọ̀mọ́ oníṣẹ́gírí onígbọ̀mọ́ káàkiri àkọmọ́sọmọ gbẹ́dàkùn alájẹ́ alájẹ́ ẹ̀sìn wá tó bá ìfọwá kí máa yín sókún kẹ ọwà gbé ràbá ẹ̀sí rẹ̀ ògùn owó ẹ̀yìn lògùn olówó lẹ bèèrè ẹ̀wọ́n bèèrè 25 lọ́wọ́ mi ọwọ́ gba 25 lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ nǹkan wórówóró kan 500 ó bí 2000 tó kù ó lè fi sanwó skúù ọmọ dìbì ẹ̀ tàlọ́wọ́ e, e, e, á sọ̀rọ̀ ní bá tààrẹ máa wọ́n tẹ̀rẹ̀ ma ẹ̀hẹ̀ kọ́ bí wọ́n wọ́n tó ṣe ìlẹ́jìmá wọ́n fọ́ dáyẹ̀ pẹ̀rú náà wọ́n tó ṣe ìlẹ́jìmá wọ́n fọ́ dáyẹ̀ pẹ̀rú dáyẹ̀ pẹ̀rú ló dáyẹ̀ pẹ̀rú láti gbọ́ olóhun masáàbì ìjò lọ fẹ́ wọ́n ti bọ́ lọ́wọ́ ayé ó ti bọ́ lọ́wọ́ ọkà ó ti bọ́ lọ́wọ́ àkírẹ ó ti bọ́ lọ́wọ́ só òun náà ni sábàbí àti tẹ́nà tọ́lọ́wọ́ jẹ́nà bẹ̀rẹ̀ àmọ́ súnnà ẹlẹ́ẹ̀kẹta alìmọ̀háàbà tó alàsọ̀lá tọ́lọ́wọ́ jẹ́nà jẹ́ kí ìrún lékè lẹ́mì rẹ̀ ní gbogbo nǹkan tó ń ṣe ní ayé lọ ìrún fún nípa oríṣìí gbogbo ọlọ́wọ́ bá ní wọ́n lẹ́dí náà màá láṣọ́lá wá tẹ́ yóò hàbìdún ọlọ́wọ́ bá ní ẹ̀rí àwọn tí wọ́n máa ń sọ ìrun yóò hàbìdún àwọn tí wọ́n máa ń sọ ìrun ó ti máa wọ́gbé ìrun bọ̀ ìrun bọ̀ ìrun bọ̀ wọ́n sì ti ń dé báyìí kò sí ìkàkàtà lè máa ṣe bá kó lè kún wọn lójú ọlọ́run wọn sáwọn ti mọ̀háfàdà alásọ́lá ọlọ́run wùláríkà húnmọ̀dé wà rí súnà àdẹ̀sìn yẹ̀dẹ̀ súnà lè fìrìdáùsà òbí àkálìjò ọlọ́run bọ́lá àwọn akírun àwọn mójútórun àwọn ní kòṣínú fìrìdáùs àsìkò lọ́wọ́ tó pé ọdún wọn wò pé ẹjẹ́ sáré parí ìrìnsẹ̀ kí ló ṣe kò sí nǹkan kan máa ṣe bí tó ń ṣe iná oúnjẹ lórí kó lè bá wà jẹ́nà ẹ̀yìn mọ̀ oyé láti oṣòdì tó sì mọ̀ pé magrib ń bọ̀ wá sí sango látọ̀sọ̀dì ó ti wá wò pé ah tí máa ní kí wọ́n mọ́tò sí ó ti ọjọ́ ìṣá ìkẹ tó délé yọ́wà lọ mọ́sálásí yọ́wà jòkó yàwọn yóò ẹ̀dún sá lọlé yọ́wà jòkó mọ́sálásí lọ́sọ̀dì yọ́wà kí mọ́gírí àwọn alìmọ̀hazirú ní ẹni jòkó níbi ìyàwó wọ́n jòkó níbi ìkómọ gbogbo àbá àtọ́wò bọ́wà bẹ́ẹ̀ bá ti kọ̀ ló bá ti tó ló ti kíni yóò dìde ẹgbẹ̀tọ́ ma ní àwọn náà ó kí àwọn náà ó tẹ́kẹ́ bèrí àwọn náà ó tẹ́kẹ́ bèrí àwọn náà ó kí ẹwà ní bàbá ẹ́kì ẹfà gẹ́ dìde ẹwà rẹ̀ fẹ́ kí ẹ́ tẹ́kiri ò ní gbà sọ́rọ̀ nìyẹn ayé ló mójútó ayé ìlómójútó ọwà ní yóò gbọ́ ọwà lẹ́tọ́ṣẹ́ lọ́fíìsì ọ́fíìsì tẹ́wà ti ní àbá onílé àdílé fún lásìkò ìrún òjì ìṣẹ́ náà ni ọlọ́mọ̀kọ̀ fẹ́ wọ torí ẹ̀yọ̀ àbìdó náà yàtọ̀ sí yukimon yukimon sọ́lá òun náà kírun ó lè jásọ̀ àbí ẹ̀hẹ̀ àbọ́ ẹ̀yọ̀ àbìdó kò ní jẹ́ǹkọ̀ ìjọba mú jẹ́ǹkọ̀ ìkan olóyà gbélẹ̀ ó sì jóbìnrin náà oyé tí wọ́n ṣe pẹ̀lú mọ́sálásí báyìí yóò nà ló nínú dé yóò kẹrọ rẹ̀ kò ní tíyà kápá pọ̀ nígbà wọn sẹ́nà ọ̀gá ń jẹ́ pọ̀ gan wọ́n wọ̀ lẹ́kọ́ tó wà jẹ́ náà bàbá ìlú lè mọ́sọ̀ lé ẹ̀lẹ́bí àwọn akọ̀ láti ń sáwùn àwọn tẹ́ jẹ̀ rán pọ̀ láì ṣe excuse kankan kéèsì farama ọlọ́wọ́ bá ní wọ́n wọ́n náà wọ́n kan tó wà jẹ́ náà kájọ wá pé ẹni tí ìkìrára àsọlá adébìnrin mẹ́ta òdìbẹ́nà gbogbo tó bá kó lọ́wọ́ níṣẹ́ rí tí ọba ti sọ́lá ńbẹ̀ kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ gbogbo tí ẹ̀bá tó wá sí ojú ọ̀nà tí ọba ti kọ́kọ́rọ́ lé ńbẹ̀ èèyàn wọlé àdìjọ́nà yẹn àdẹ́bìnrin kọ́kọ́rọ́ bẹ́ẹ̀sì wọ bàbá ìfẹ́ kì sínú àdìjọ́nà bẹ́ẹ̀sì wọ bẹ̀ àdẹ́bìnrin sọ́lá nígbà wọn pẹ̀lú ọ̀nà ìgbésọ̀ láàdá kọ́lọ̀ àdẹ́bìnrin sọ́lá nígbà wọn pẹ̀lú ọ̀nà ìgbésọ̀ láàdá kọ́lọ̀ ń jáde kí náà sí ní ká kí ọ̀làgbàrọ̀ ọlọ́fẹ́ ẹlòmínà ń kí àmọ́ àwọn àtẹni tí ò kí náà yàtọ̀ díẹ̀ lọ́wà ní àárín wọn wọ́n gbọ́dẹ̀ kan lọ́rọ̀ bí i àlàáṣùlà ní ní ma ń gbé omi àgé òun ní ma ń gbé omi àlọ́wàlá ní eh, ma eh, kó bá tànàbì ọwá tí ó kàn wà tànàbì wọ́n wà níbi kan tí ó sẹ́lò mí lọ́dọ̀ wọn ma kọ́ọ̀lá sálì ó ní àsálùkà ṣe à ó ní ilẹ̀ rọ̀bí àrẹ ìwà èmi ó béèrè ọwọ́ àbá ń béèrè ní lọ́dọ̀ ọ̀nà anábìnrin sáàlì anábìnrin béèrè ó ní àṣà àdúkà mọ̀rọ̀ ọ̀pá kátàkà ìdíjẹ́nà wọ́n fẹ́ kọ́jẹ́ pé máa ṣe dògó bẹ́ẹ̀ náà nìkan ṣe dògó nínú àjẹ́nà tó dáwọ́ anábìnrin kọ́ọ̀lá ẹ̀fà àyín ni alànàfíkà bí kẹfẹ̀rẹ́ ànábì ní tọba fẹ́kọ́ lọ́wọ́ gbà ọlọ́wọ́ gbà pẹ̀lú májẹ̀mú kan májẹ̀mú yẹn náà ni pé ìwọ náà máa fẹ́rí kanlẹ̀ púpọ̀ tí wọ́n bá ti fẹ́rí kanlẹ̀ púpọ̀ èmi àti ẹlájọ wà nínú àjẹ́nà kaná nínú àjẹ́nà kaná ìwọ náà lè wà náà jẹ́ nígbà tábí wà tó bá mójútó ń kí rọ̀bí ara fẹ́ ṣe yìí tí ànábì ní kí rọ̀bí àwọn mójútó

àmọ́nú èyí táwọn àwọn àfáà tó mójúdó ní àṣọ́wò tí ẹ máa gbàwẹ̀ ọwẹ́ Ramadan ọwọ́ àdìjẹ́nà tọbangba pẹ̀lú ìjọba ọlọ́run ọgbàwẹ̀ sunna Monday Thursday ọgbàwẹ̀ 13-14-15 oṣù ojú ọrùn anábì nínú ẹ̀bìrì jẹ́nà ti dáadáa lẹ́kùn kan bẹ nínú àdìjẹ́nà yíkọ́ lọ Rayyan Rayyan lórúkọ rẹ̀ yadkhulu minhu aṣ-ṣā'imun àwọn aláwẹ̀ nìkan ni wọ́n gbàbẹ̀ wọlé àdìjẹ́nà ni àwọn aláwẹ̀ nìkan wọ́n ṣe kí ni wọ́n gbàbẹ̀ wọlé àwọn lè ṣe tàríkà Tijaniyya ó lè ṣe tàríkà Qadiriyya ó ṣe ìkìlàsíyà ọlọ́fẹ́ wà ìjánà wọ́n lọ́wọ́ wà ìjánà pẹ̀lú àwọn ẹ̀ tí wọ́n nípa ọgbà rẹ̀ tọ́jẹ́ pé ìkàmù fún wọn nípa ọmọ síkíní nípa ọmọ jẹ wọ́n kan láwẹ̀ àwẹ̀ márẹ́ mọ́jẹta àwẹ̀ mọ́jẹra mọ́jẹka ẹlẹ́ni àwẹ̀ súnà ni wọ́n rí fáà sí àwẹ̀ táà náà ti lé wa lọ́wọ́ sallallahu alaihi wasallam nínú àwọn kan tí máa tọrẹ kíyàn ẹni sàkà bá ti wọ owó rẹ̀ ẹ́ kọyọ sàkà sàkà owó rẹ̀ máa ṣe sàárà àdámi sàrásánlá ó ní wà mọ̀kádà mi káàdì sọ́dọ́kọ́ gbogbo àwọn tábà máa ṣe sàárà púpọ̀ yèdèkòrónà mìbá bí ẹjọ́ ìyá mìbá bí sọ́dọ̀kọ̀ wọ́n pè wọ́n káwà gba ojú ọ̀nà sọ́dọ̀kọ̀ wọlé kẹ́rí gbogbo ibi tọ́lọ̀ ọba aláàdẹ́gbà wọlé yẹn wọ́n fẹ́ lọ lè dá Wọ́n rí pé bá ti ìpè wọn tó jọ ọ̀nà pé ẹgbẹ́ yẹn gbádùn wọlé kò nílé tùmọ̀mọ́. Ọlọ́run fẹ́ lè dáwọ lọ́lá kan tí ò ní dá àwọn tí wọ́n ètò sọ́dá bà. Ọlọ́run fẹ́ nìkan bàbẹ̀ wọlé. Sàárà sọ̀rọ̀ ń ṣe ìjọba. Owó tí wọ́n nìkan dáṣẹ̀ ṣe. Ọwọ́ fẹ́ fún ẹni tí ọ̀pọ̀ làágùn kó wọn máa ná ní rọrùn. Ó ṣe sòrò. Sòrò lè yẹ fi mú orí láìlágò. Ó ṣe sòrò ẹnìkan ti bọ̀ lọ́wọ́ wọ́n máa sọ pé ó kéré bá òun ló lágùn ìwọ̀ lágùn òun ló ṣiṣẹ́ ìwọ̀ lọ fẹ́ jẹ́ ọwọ́ tó kó kéré sàárà ọlọ́mọta àti àtúnà àwọn sàárà lẹ́ẹ̀nà hajj ọlọ́mọta wọlá àánú rẹ̀ kọ́rọ̀ alọ́rọ̀ ó já lọ lọ́mọ́kà anábi ni alhajjul mabrur hajj tó yàn ṣe dáadáa lẹ́sà láwù jàzá ilẹ̀ janna kò sí ẹ̀sà kankan tí wọ́n kọ̀ fún yà tó dúkẹ́ nílọ aljanna aláhùnmá tí wọ́n kọ̀ fún aljanna اللهم ارزقنا بيتك وزيارة مدينة رسولك وتقبل منا يا رب العالمين so nínú àwọn ìdímọ̀ yàwó àgbẹ̀nà nínú ẹni ìwàrí ẹlẹ́mí lẹ́sìn àwọn kò níwà nínú àwọn ìwàrí tí ma mú yàwó àgbẹ̀nà ẹ òun náà ni ìwàrí tí ma mú yàwó àgbẹ̀nà ẹ òun náà ni kéèyàn máa ṣe dáadáa sókè ọlọ́run iná làbúrá ọ̀rọ̀ ọlọ́run láwọn ẹni rí bàtí ìnà ìmì àákùn wọn sáti jẹ́nà wọ́n iná lè fojú ara ẹ̀rí àwọn òkì àwọn ọ̀tara àwọn oníwà burúkú láti jẹ̀hì wọ́n wọ́n náà jẹ̀hì sọba jíjẹ́ oníwà dáadáa pẹ̀lú wà yẹn wọ́n wà jẹ́nà níbi ìsọ́nà ìgbàwọ́ kan pé látọ̀rọ̀ kòkò ìlẹ́yìn àmọ́ńgbìlá àfẹ́lẹ́ fún àfẹ́lákọ̀ أو كما قال صلى الله عليه وسلم أنا بين سما ثاني واجي نوي أي هو نيوتو كوتي ميجو تبا تبا تبا

e sọ́yẹ̀dọ̀ ọmọ aná ìsì máa sọ́yẹ̀dọ̀ ọmọ àdìjánà ẹlòmítì òkú tàbá tí kírọ̀ tàbí oye tàbárùn pọ̀ alábìnrin kan ó kú lẹ́gbẹ̀ẹ́ àmẹ́bìrọ̀sẹ́là ní Madina àwọn ẹ̀yẹ́sìn ní ọmọ àdìjánà ní ẹlẹ́sìn ní ẹlẹ́sìn ẹlẹ́sìn ní lóòtọ́ ní wọ́n ni ha

alẹ́bìnrin mọ́n kánà láwọ́ tàlátàtù banatin tàlátàtù banatin fasabara alaihinna wa amahunna wa safahunna wa kasahunna min jiddatihi kunna lahu ijaba min annari yawm al-qiyama gbogbo ẹni bá tọ́jú ọmọ ọmọbìnrin ó fi bàlágà ẹnìkankan ọba aláṣepọ̀ ó délé ọkọ rẹ̀ ní pípé wàhálà tó ṣe kó tó lè jẹ́kọ́ ọmọ rẹ̀ ó délé ọkọ pípé complete lọ́pàá ti lè ṣiṣẹ́ yẹ ọlá ti dá ẹ̀yìn kírun ẹnìkan wà bá aláṣepọ̀ wọ́n fi lọlé ọkọ tó bá ipé mẹ́ta mọ́ lọ́wọ́ wọ́n lò ní wọ́n náà alìjẹ́nà lọ́wọ́ darí rẹ̀ lọ orí ìṣọ́nìlàn ìmá tọ́jú àwọn òbí nígbà tẹ́bí lọ sí àrẹ ìṣọ́wọ̀n mẹ́raj àrẹ́bí ní àkàtù jannata àrẹ́bí ni mo wọ́n alìjẹ́nà báyìí wọ́n sọ alìjẹ́nà fún mọ́ orí báyìí wọ́n sọ jésù kẹrà ata wọ́n sọ alìjẹ́nà fún mọ́ orí báyìí wọ́n sọ jésù kẹrà ata mọ́ wá gbọ́sẹ̀ nìkan ka Kùránì وكنت من هذا موافق بدون بتانيك قرآني وقالوا حارث بن نمان وانا حارث عليك قرآن وقال رسول الله نبيني كذلكم البر كذلكم البر نبيني أطلب آه دا دا دا دا من بي هو الجنة ويكي حارث هو الجنة وكان عبر الناس بأمه حارث إذا دوا اللي هو دي ياري وهي لطوطو كيف ياري لنبكا ìmọ̀ jíṣẹ́ fún yẹ́ ìmọ̀ dùn yẹ́ ló ìyá rẹ̀ máa ránṣẹ́ ìmọ̀ ṣe kídìmọ̀ fún yẹ́ wọ́n wá ní kọ́ mọ́mọ́ rẹ̀ ní kọ́ wá bá òun lọ lè lọ́ta ọwá lọ fi ṣe dùwà ọgọ̀ ó ṣe kíni ọgọ̀ sórí kò jíṣẹ́ fún yá rẹ̀ ọ̀rá yẹn ní dùwà kìí ṣe ọ̀rá yẹn ó lè ti láwà lọ́wọ́ mọ̀mọ́ níwá ọyẹ́ wá

ní máa sọ́yìn tó máa lè jẹ́nà ẹ̀rẹ̀kan lè bá nábi ó ní kúnmílá àwọn aṣẹ́ tí ó ṣe tó fi wà jẹ́nà anábi ni àtóòfin wà jẹ́nà ọmọ sí lọ́nì ọmọ kírun ọmọ yọzàká wọ́tẹ̀ sí ló ráhì ó sì máa sókun ẹbí bọ̀ ẹbí máa ń ẹ̀yàn ó sì wàhálà ọwà lọ́dẹ̀ sinmi lọ́rùn lẹ́yìn náà ni kí obìnrin ọmọ tẹ̀ láti ọkọ rẹ̀ ṣe rí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí sàtọ̀wà lè ní wọ́n gbà pé èèyàn máa ń tẹ̀ láti ọkọ kí ìwọ̀n wá wà tẹ́lá nípasẹ̀ rẹ̀ sọ́rọ́kọ̀ yẹn gangan kọ́ tẹ̀lé ọkọ̀ yẹn gangan kọ́ gbọ́rọ̀ sí lẹ́nu fọ́lọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu aláà alẹ́bìnrin ayò mọ́ra àti máa tàbí wọ́sọ́ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ wá ní àà ah, ọmọ Fatima ọmọ Zainab ọmọ Kawza ọmọ Ibrahim pàṣẹ ilẹ̀ arẹ́lù lóṣù bú ẹkún tó bú ẹkún tí máa ń sọ lọ́wọ́ ah a ní mo dúpẹ́ obìnrin ni a ó dúó ti mi ipò ọkọ rẹ̀ ti yọnú sí ọ kó tó jáde láyé rẹ̀ tọba wá jáde láyé ọkọ rẹ̀ ti yọnú sí ọ anábìnrin dákà lábìnrin jẹ́nà arábìnrin yẹ yóò wà dìjẹ́nà iṣẹ́ àdìjẹ́nà ní kéèyàn máa ṣe bọ̀ yé sọkọ kìí dẹ́gbọ́ gbọ́ tọ́gọ́ fẹ́ wà dìjẹ́nà kìí sọ̀rọ̀ àtàwẹ̀ nìkan inú táà máa ń ṣe wọ́lì jẹ́nà náà nìkan ọmọ dáná púpọ̀ rẹ̀ ọbẹ̀ tí èjì ẹmọ́ sí ikun kọmọ tọ́jú aṣọ ẹ̀ kọmọ tọ́jú ọmọ ẹ̀ kọmọ tọ́jú ojú ẹ̀ kọmọ tọ́jú ẹsẹ̀ kọmọ tọ́jú ukú tó ní ọmọ tọ́jú nulé rẹ̀ ọmọ tọ́jú òbí ẹ̀ àwọn ìyàwó kọ̀ọ̀kan lè ní àwọn ìyàwó tó ṣe èyí ewu ẹgbẹ́ lálejò kọ́dà bàbá ọkọ àti ìyá ọkọ gan wọn ẹgbẹ́ rí wọn ìgbàmíjọ́ bá ní láti gbọ́ bá ti dé kí ló dé á jẹ́ a kí lọ́sẹ̀lẹ̀ ara rẹ̀ ìyá bá ojú rẹ̀ ti kọ́lé lọ́wọ́ torí kọ̀fẹ́ wọ̀ ìfẹ́ndà kọ̀fẹ́ wọ̀ ìfẹ́ndà tó lọ́wọ́ ìfẹ́ndà yọ́mà pé wọ́n dá tó fẹ́ ṣe fún ìyá ọkọ òun àti bàbá ọkọ òun òun fẹ́ ṣe nítorí láti fi rí yọnu ọkọ òun lè fọ́wọ́ tó wá rí yọnu ọkọ òun ibò lòun lọ iṣẹ́ àlìjẹ́nà ni àtàjáwò adìlẹ̀mọ́sìrì káwọn èèyàn jẹ́ olówó wọ́n jẹ́ olówó wọ́n jẹ́ olówó ọwọ́ rí pẹ́pẹ́ jẹ́ olówó yìí kò lè rí samá ìgbàtọ́ yá 50,000 lọ́wọ́ rẹ̀ ń gba 150,000 lóṣùgbà ọwá kò lẹ́nuṣẹ́ ní wọ́n ti ṣe ìgbà 15,000 wọ́n wá ní ọ̀sáfẹ́ ìgbà 50,000 rẹ̀ fún ọ̀nà ọmọgbà owó rẹ̀ náà o lè gbá àmọ́tọ̀ bá bò àdẹ́bì lọ́wọ́ àtìjẹ́nà tó bá ilé bọ́ wọ àtìjẹ́nà nínú àrọ́bì lọ́dá kalẹ̀ jẹ́nà àdẹ́bì lárákùnrin kan wà jẹ́nà wọ́n wá bí ibẹ̀rẹ̀ pé kí ló gbé wà fàkútù àádùn lè mọ́ṣọ́ra ó wà tọ́bára jẹ lọ́dọ̀ mi tọ́bárí sama ní kàpẹ̀ wọ́n pé àtàjáwọ́sù ti ìnákìlì gbogbo owó tó yẹkẹ fún mi ó bù yín wọ́n lọ kù wàhálà kú lọ́rùn yín ẹ máa rìn níwájú sọ́ọ̀bù kẹmọ frí fàkútù làlá wọ́n ti sórí ẹ̀fẹ́ yìí wọ́n ti sọ sínú àlùjẹ́nà kẹrin pé tàbá ń tú islam islam náà lọ̀nà tẹ́yìn ní kàwọ́dọ̀ àlùjẹ́nà islam tẹ́ gbogbo àwọn ẹ̀sùn tó kù yẹn èyí ṣe wọ́n náà ni wọ́n ti kí ni wọ́n ti ṣẹ́fún wọ́n lọ sọ́ọ̀sì tó bá lọ sọ́ọ̀sì òun náà ló tún lọ ọ̀dọ̀ àwọn eh, OPC wọ́n tún kó mẹ́ lọ́lọ́dọ̀ bàbá aláwo ọ̀gbọ́n sẹ̀lẹ̀ lọ́lọ́dọ̀ bàbá tí jẹ́wọ̀n lódò ọba tó yọ́tù yaba ti lọ ló lè pèsè tó tún tàtẹ́tẹ́ ìhẹ́ eh, yọ́tù yàdá sẹ́wọ́ ló tún mú tí ẹ̀hẹ̀ gbogbo ẹ̀sìn ní àwọn wá bá ṣe wọ́bó bá ṣe wọ́dá ìsìlámù nìkan kò náà ní wá bá ṣe wọ́dá jẹ́nà níparí ọ̀rọ̀ mi omi tí bá tọ́jú ọmọ òrukàn ẹ̀lẹ́bìn adá káàfin ìyàtẹ́ àdẹ́bì ilé mi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn bá sì jọ wà láti jẹ́nà ni àdẹ́bì wá mú ìka rẹ̀ ìka rẹ̀ méjì ìka àfábẹ̀lá àti tààrin àdẹ́bì wá sí iṣẹ́ gbé ara wọn nítorí mo ṣe náà yìí àdẹ́bì tó fún wọn ní sáàpù ni o kó lè bá àdájú wípé èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn bá sì jọ wà láti jẹ́nà ọmọ òrukàn òun náà ni mọ́mọ́ ta àbúrò ọwọ́ sọ̀kì ọmọ tí ò ti bàlágà tí bàbá rẹ̀ ti dikú lọ́mọ òrukàn tó kẹ̀ẹ̀tì lọ bí tó ti máa ṣiṣẹ́ jọ máa ṣe kí ni lọ́mọ ló jẹun ọmọ òrukàn ọmọ tí ìbàlágà lọ́kùnrin lóbìnrin kí bàbá rẹ̀ kú tọ́wọ́dọ́gbọ̀ ìyá àdọ́wà kú kìí sọmọ òrukàn ohun tí bàbá rẹ̀ ń bẹ láyé bàbá bá rẹ̀ bàbá ní tọ́jú ẹ̀ náà bàbá ti kú yẹn ẹ́ ó ti lọ́mọ òrukàn tọ́wọ́ ti bàlágà ó ti kú lọ́mọ òrukàn láti bí 15 years wálẹ̀ ẹjá lọ lè wá àwọn ìbáàkù sílé wa tí wọ́n máa gbélé wa kó lè bá wà jẹ́ náà àbí òdìgbà sọ́dọ̀ wà lọ skú pé ẹ̀dàkùn ọmọ owó lọ́wọ́ àti bàbá rẹ̀ ti kú fọ́mọ wá sọ skú rẹ̀ kó lè tó kó nílẹ̀ jẹ́ náà